wàhálà ń bọ̀ lórí oyè olùbàdàn wọn ní ọlákùlẹ́yìn kò tí ì lè jọba ìyapa ẹnu èyí tí irú ẹ̀ kò ṣẹlẹ̀ rí ti bẹ̀rẹ̀ sí wáyé lórí ọ̀rọ̀ oyè olùbàdàn báyìí pẹ̀lú bí wọ́n ṣe sọ pé ẹni tó kàn láti jẹ olùbàdàn báyìí kò tí ì lè jọba ọ̀tún olùbàdàn ilẹ̀ ìbàdàn ọba tajudeen abímbọ́lá ajíbọ́lá ló ṣe bẹ́ẹ̀ ju bọ́ǹbù ọ̀rọ̀ ńlá pẹ̀lú bó ṣe sọ fáwọn oníròyìn pé ọ̀gá òun ọba owólabí ọlákùlẹ́yìn tí í ṣe balógun ilẹ̀ ìbàdàn kò tí ì lè gorí ìtẹ́ gẹ́gẹ́ bí olùbàdàn lásìkò yìí láti ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ oṣù kẹta ọdún 2024 tá a wà yìí nípò olùbàdàn ti ṣí sílẹ̀ nígbà tí ọba mahood ọlálékan balógun darapọ̀ mọ́ àwọn baba rẹ̀ gẹ́gẹ́ bí ètò tí wọ́n fi ń jẹ olùbàdàn ọba ọlákùlẹ́yìn tí í ṣe balógun ilẹ̀ ìbàdàn ló kàn láti jọba ṣùgbọ́n ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn láláròyé yọ ọ gbọ́ pé ọ̀pọ̀ nínú àwọn ìgbìmọ̀ olùbàdàn ti pinnu láti fi ẹlòmíín rọ́pò ọlákùlẹ́yìn láti jẹ olùbàdàn ọba ajíbọ́lá ọ̀tún balógun tó jẹ́ bí igbákejì bàbá náà sì lẹ́ni tí wọ́n ń gbèrò láti fi jọba ohun tó sì fa èyí ni bí wọn kò ṣe láǹfààní láti rí ọlákùlẹ́yìn látìgbà tí olùbàdàn balógun ti wàjà tó jẹ́ pé nígbà tí wọ́n wá a lọ sílẹ̀ pàápàá wọn kò fojú kàn án bẹ́ẹ̀ làwọn ọmọ ẹ̀ tí wọ́n bá nílé kò sọ nǹkan kan fún wọn nípa bàbá náà pé ibi báyìí ló wà tàbí nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí i ká má gbàgbé pé ìgbìmọ̀ olùbàdàn yìí ni wọ́n wà gẹ́gẹ́ bí olùbádámọ̀ràn fún olùbàdàn àti afọbajẹ fún ilẹ̀ ìbàdàn ṣùgbọ́n bí púpọ̀ nínú àwọn afọbajẹ wọ̀nyí ṣe ń gbèrò láti fi ẹlòmíì rọ́pò ọlákùlẹ́yìn bẹ́ẹ̀ náà ni ìpalẹ̀mọ́ oyè ọba ń lọ rẹpẹtẹ nínú ẹbí bàbá náà oríṣiríṣi aṣọ bíi mẹ́ta pàápàá ni wọ́n ti mú fún ìwúyè ọba tí wọ́n fẹ́ jẹ lẹ́yìn tí ìgbìmọ̀ olùbàdàn ti wá lọ sílé ṣùgbọ́n tí wọn kò láǹfààní láti rí i láti ọjọ́ kẹta tí ọba balógun ti wàjà ọjọ́ ẹtì fúráìdè ọjọ́ karùn-ún oṣù yìí ni díẹ̀ nínú àwọn afọbajẹ tó fojú kan ọba ọlákùlẹ́yìn fún ìgbà àkọ́kọ́ nígbà tí wọ́n ṣàbẹ̀wò sí nílé ẹ̀ tó wà lálálùbọ́sà nìbàdàn lọ́jọ́ náà ni wọ́n sì ti fi dá gbogbo ayé lójú pé bàbá náà làwọn yóò fi jọba àti pé láìpẹ́ rárá làwọn yóò bẹ̀rẹ̀ ètò gbogbo tó bá yẹ ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé gbogbo ayé lórí bí ọlákùlẹ́yìn ṣe jókòó dáadáa tó sì rẹ́rìn-ín nínú fídíò tí wọ́n yà lásìkò ìpàdé náà èyí tí ọ̀nàrẹ́bù tóyè arúlógún tó fìgbà kan rí jẹ́ kọmíṣánná fétò ìròyìn ní ìpínlẹ̀ ọ̀yọ́ lásìkò ìṣèjọba gómìnà abíọ́lá ajímọ́bí fi ṣọwọ́ sí akọ̀ròyìn wa síbẹ̀ ọba ajíbọ́lá sọ pé gbogbo ohun tí bàbá náà ṣe lásìkò tó gbàlejò ìgbìmọ̀ olùbàdàn yẹn kì í ṣe pé wọ́n ti inú ọlákùlẹ́yìn wá ńṣe ni wọ́n fi tipátipá mú bàbá náà láti ṣe wọ́n ọba àjíbọ́lá tó jẹ́ igbákejì ọba alákùlẹ́yìn sọ fáwọn oníròyìn nílé ẹ̀ lọ́sàn-án ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kẹsàn-án oṣù kẹrin ọdún yìí pé ọ̀gá òun kò sí nípò ẹni tó lè jọba nítorí kò gbádùn ara ẹ̀ kò tiẹ̀ yá rárá àti rárá ni balógun ilẹ̀ ìbàdàn yìí ṣàlàyé pé kí ló ń kọ́ wa lójú láti fi olúbàdàn olùbàdàn tuntun jẹ nígbà tí ẹni tó kàn láti jọba kò yọjú síta kí ẹnikẹ́ni rí i láti ọjọ́ yìí kò tí ì bá àwọn ìbàdàn sọ̀rọ̀ èmi tí mo jẹ́ igbákejì wọn pàápàá wọn ò tí ì bá mi sọ̀rọ̀ pé ọ̀tún mi mo ti dé o àwọn èèyàn kan ló kàn ń fi tipátipá mú wọn láti ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe fún àǹfààní ara tiwọn nìkan nígbà tó ń sọ̀rọ̀ nípa ìpàdé tó wáyé nílé olóyè bọ̀dé àmọ̀wò lágodi nìbàdàn lọ́jọ́ ajé monde ọ̀sẹ̀ yìí ọba Ajíbọ́lá sọ pé wọ́n lá ti fẹnu kò pé kí wọ́n gorí ìtẹ́ nínú ìpàdé yẹn èmi ò bá wọn sí níbẹ̀ o èmi ò sì bá wọn lọ́wọ́ nínú ìpinnu yẹn ní tèmi tèmi ni pé ká ní sùúrù kí ara bàbá fi yáná nítorí bàbá yìí kò gbádùn ara wọn kò le rárá ẹnikẹ́ni kò tí ì fojú kan bàbá yìí láti ọjọ́ Friday àwọn tó lọ sílé wọn pàápàá kò rí wọn wọ́n kàn ń fi túláàsì mú wọn láti ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe ni ẹ jẹ́ ká ní sùúrù fún wọn kí wọ́n tiẹ̀ gbádùn náà gẹ́gẹ́ bí àgbà oyè náà ṣe wí. ọ̀làwálé ajáò ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online tv faith adébọlá ló kà á sétí ìgbọ́